èpísẹ́lì sí àwọn hébérù orí kìíní. ọlọ́run ẹni ní ìgbà púpọ̀ àti ní orúurú ọ̀nà tí ó ti ipa àwọn wòlíì bá àwọn baba sọ̀rọ̀ nígbà nì ní ìkẹyìn ọjọ́ wọ̀nyí ó ti pasẹ̀ ọmọ rẹ̀ bá wa sọ̀rọ̀ ẹni tí ó fi ṣe ajogún ohun gbogbo nípasẹ̀ ẹni tí ó dá àwọn ayé pẹ̀lú ẹni tí í ṣe ìtànṣán ògo rẹ̀ àti àwòrán òun tìkára rẹ̀ tí ó sì ń fi ọ̀rọ̀ agbára rẹ̀ mú ohun gbogbo dúró lẹ́yìn tí ó ti ṣe ìwẹ̀nú ẹ̀ṣẹ̀ ó jókòó ní ọwọ́ ọ̀tún ọláńlá ní òkè ó sì ti fi bẹ́ẹ̀ di ẹni tí ó sàn ju àwọn áńgẹ́lì lọ bí ó ti jogún orúkọ tí ó ta tiwọn yọ nítorí èwo nínú àwọn áńgẹ́lì ni ó wí fún rí pé. ìwọ ni ọmọ mi lónìí ni mo bí ọ. àti pẹ̀lú èmi yóò jẹ́ baba fún un òun yóò sì jẹ́ ọmọ fún mi. àti pẹ̀lú nígbà tí ó mú àkọ́bí nì wá sí ayé ó wí pé. kí gbogbo àwọn áńgẹ́lì ọlọ́run kí ó forí balẹ̀ fún un. àti ní ti àwọn áńgẹ́lì ó wí pé. ẹni tó dá àwọn áńgẹ́lì rẹ̀ ní ẹ̀mí àtàwọn ìránṣẹ́ rẹ̀ ní ọ̀wọ̀ iná ṣùgbọ́n ní ti ọmọ ni ó wí pé. ìtẹ́ rẹ ọlọ́run láé àti láéláé ni ọ̀pá aládé òdodo ni ọ̀pá aládé ìjọba rẹ ìwọ fẹ́ òdodo ìwọ sì kórìíra ẹ̀ṣẹ̀ nítorí náà ni ọlọ́run àní ọlọ́run rẹ ṣe fi òróró ayọ̀ yàn ọ́ ju àwọn ẹgbẹ́ rẹ lọ. àti ìwọ. olúwa ní àtètèkọ́ṣe ló ti fi ìpìlẹ̀ ayé sọlẹ̀ àwọn ọ̀run sì ni iṣẹ́ ọwọ́ rẹ wọn ó ṣègbé ṣùgbọ́n ìwọ ò wà síbẹ̀ gbogbo wọn ni yóò sì gbó bí ẹ̀wù àti bí aṣọ ni ìwọ ó sì ká wọn a ó sì pààrọ̀ wọn ṣùgbọ́n bákan náà ni ìwọ ọdún rẹ kì yóò sì pin. ṣùgbọ́n èwo nínú àwọn áńgẹ́lì ni ó sọ nípa rẹ̀ rí pé jókòó ní ọwọ́ ọ̀tún mi títẹ̀ mi ò fi sọ àwọn ọ̀tá rẹ di àpótí ìtìsẹ̀ rẹ. ẹ̀mí tí ń jíṣẹ́ kí gbogbo wọn ṣe tí à ń rán lọ láti máa jọ́sìn nítorí àwọn tí yóò jogún ìgbàlà. Hébérù orí kejì. nítorí náà ó yẹ tí àwa ìbá máa fi iyè gidigidi sí ohun ọ̀nì tí àwa ti gbọ́ kí a má bàa gbá wa lọ kúrò nínú wọn nígbà kan nítorí bí ọ̀rọ̀ tí a ti ẹnu àwọn áńgẹ́lì sọ bá dúró ṣinṣin àti tí olúkúlùkù ìrékọjá àti àìgbọràn sì gba ẹ̀san tí ó tọ́ àwa ó ti ṣe là á bí àwa kò bá ná ní irú ìgbàlà ńlá bí èyí tí a tètè kọ́ bẹ̀rẹ̀ sí í sọ láti ọ̀dọ̀ olúwa tí a sì fi múlẹ̀ fún wa láti ọ̀dọ̀ àwọn ẹni tí ó gbọ́ ọlọ́run sì ń fi iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu àti onírúurú iṣẹ́ agbára àti ẹ̀bùn ẹ̀mí mímọ́ bá wọn jẹ́rìí gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ nítorí pé kì í ṣe abẹ́ àwọn áńgẹ́lì ni ó fi ayé tí ń bọ̀ tí àwa ń sọ̀rọ̀ rẹ̀ sí ṣùgbọ́n ẹnìkan sọ níbìkan wípé. kẹ́ni ènìyàn tí ó fi ń ṣe ìrántí rẹ̀ tàbí ọmọ ènìyàn tí ò ń bẹ̀ ẹ́ wò ìwọ dá ara rẹ̀ díẹ̀ ju àwọn áńgẹ́lì lọ ìwọ fi ògo àti ọlá dé ní adé ìwọ sì fi í jẹ olórí iṣẹ́ ọwọ́ rẹ̀ ìwọ fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀. nítorí ní ti pé ó fi ohun gbogbo sábẹ́ rẹ̀ kò kù ohun kan tí kò fi sábẹ́ rẹ̀ ṣùgbọ́n nísinsìnyí àwa kò tí ì rí i pé a fi ohun gbogbo sábẹ́ rẹ̀ àwa ẹni tí a dárẹlẹ̀ díẹ̀ ju àwọn áńgẹ́lì lọ àní Jésù ẹni tí a fi ògo àti ọládé ní adé nítorí ìjìyà ikú kí ó lè tọ́ ikú wò fún olúkúlùkù ènìyàn nípa oore ọ̀fẹ́ Ọlọ́run nítorí pé ó yẹ fún un nítorí ẹni tí ohun gbogbo ṣe wà àti nípasẹ̀ ẹni tí ohun gbogbo wà ní mímú àwọn ọmọ púpọ̀ wá sínú ògo láti ṣe balógun ìgbàlà wọn ní àṣepé nípa ìjìyà nítorí àti ẹni tí ń sọ ní di mímọ́ àti àwọn tí à ń sọ di mímọ́ láti ọ̀dọ̀ ẹnìkan ṣoṣo ní gbogbo wọn nítorí èyí tí kò ṣe tijú láti pè wọ́n ní arákùnrin wípé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 kí ó lè ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn nítorí níwọ̀n bí òun tìkára rẹ̀ ti jìyà nípa ìdánwò ó lè ran àwọn tí à ń dánwò lọ́wọ́. Hébérù orí kẹta. nítorí náà ẹ̀yin ará mímọ́ alábàápín ìpè ọ̀run ẹ gba ti àpọ́stẹ́lì àti olórí àlùfáà ìjẹ́wọ́ wa rò àní Jésù ẹni tí ó ṣe olóòótọ́ sí ẹni tí ó yàn án bí Mósè pẹ̀lú ti ṣe nínú gbogbo ilé rẹ̀ nítorí a ka ọkùnrin yìí ní yíyẹ sí ògo ju lọ níwọ̀n bí ẹni tí ó kọ́ ilé ti ní ọlá ju ilé lọ láti ọwọ́ ènìyàn kan ni a sá ti kọ́ olúkúlùkù ilé ṣùgbọ́n ẹni tí ó kọ́ ohun gbogbo ni Ọlọ́run Mose nítòótọ́ sì ṣe olóòótọ́ nínú gbogbo ilé rẹ̀ bí ìránṣẹ́ fún ẹ̀rí ohun tí a ó sọ̀rọ̀ wọn nígbà ìkẹyìn ṣùgbọ́n Kristi bí ọmọ lórí ilé rẹ̀ ilé ẹni tí àwa ń ṣe bí àwa bá di ìgbẹ́kẹ̀lé àti ìṣògo ìrètí wa mú ṣinṣin títí dé òpin nítorí náà gẹ́gẹ́ bí ẹ̀mí mọ́ ti wí. lónìí bí ẹ̀yin bá gbọ́ ohùn rẹ̀ ẹ má ṣe ṣe ọkàn yín le bí ìgbà ìmúnibínú bí ilé ọjọ́ ìdánwò ní aginjù níbi tí àwọn bàbá yín dán mi wò nípa wíwádìí mi.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 ṣùgbọ́n ẹ máa gba ara yín níyànjú ní ojoojúmọ́ níwọ̀n ìgbà tí a bá ń pè é ní òní kí a má bàa ṣe ọkàn ẹnikẹ́ni nínú yín le nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀ nítorí àwa di alábàápín pẹ̀lú Kristi bí àwa bá di ìpilẹ̀ṣẹ̀ ìgbẹ́kẹ̀lé wa mú ṣinṣin títí dé òpin nígbà tí à ń wí pé. lónìí bí ẹ̀yin bá gbọ́ rẹ̀ ẹ má ṣe sí ọkàn yín le bí ìgbà ìmúnibínú nítorí àwọn ta ní bí yín nínú nígbà tí wọ́n gbọ́ kì í yáa ṣe gbogbo àwọn tí ó ti pasẹ̀ Mósè jáde láti Íjíbítì wá àwọn ta ni ó sì bínú sí fún ogójì ọdún kì í yáa ṣe sí àwọn tí ó dẹ́ṣẹ̀ òkú àwọn tí ó sùn ní aginjù àwọn ta ni ó sì búra fún pé wọn kì yóò wọ inú ìsinmi òun bí kò ṣe fún àwọn tí kò gbọ́ràn àwa sì rí i pé wọn kò lè wọ inú rẹ̀ nítorí àìgbàgbọ́. Hébérù orí kẹrin. nítorí náà ẹ jẹ́ kí a bẹ̀rù bí a ti fi ìlérí àti wọ inú ìsinmi rẹ̀ sílẹ̀ fún wa kí ẹnikẹ́ni nínú yín kí ó má bàa dàbí ẹni pé ó ti kùnà rẹ̀ nítorí pé a ti wàásù ìrere fún wa gẹ́gẹ́ bíi fún àwọn náà ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n gbọ́ kò ṣe wọ́n ní ire nítorí tí kò dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú àwọn tí ó gbọ́ ọ nítorí pé àwa tí ó ti gbàgbọ́ wọ inú ìsinmi gẹ́gẹ́ bí ó ti wí. bí mo ti búra nínú ìbínú mi wọn kì yóò wọ inú ìsinmi mi. bí ó tilẹ̀ ti ṣe pé a ti parí iṣẹ́ wọn ni láti ìpìlẹ̀ ayé nítorí ó ti sọ níbìkan ní ti ọjọ́ keje báyìí pé. ọlọ́run sì sinmi ní ijọ́ keje kúrò nínú iṣẹ́ rẹ̀ gbogbo. àti níhìn yìí ẹ̀wẹ̀ pé. wọn kì yóò wọ inú ìsinmi mi. mi nítorí náà bí ó ti jẹ́ pé ó kù kí àwọn kan wọ inú rẹ̀ àti àwọn tí a ti wàásù rere náà fún níṣáájú kò wọ inú rẹ̀ nítorí àìgbọràn ẹ̀wẹ̀ ó yan ọjọ́ kan ó wí nínú ìwé dáfídì pé lónìí lẹ́yìn ìgbà pípẹ́ bẹ́ẹ̀ bí a ti wí níṣáájú. lónìí bẹ́ẹ̀ yín bá gbọ́ ohùn rẹ̀ ẹ má ṣe ṣe ọkàn yín le nítorí ìbáṣepé Joshua ti fún wọn ní ìsinmi òun kì bá ti sọ̀rọ̀ nípa ọjọ́ mìíràn lẹ́yìn náà nítorí náà ìsinmi kan kù fún àwọn ènìyàn Ọlọ́run nítorí pé ẹni tí ó bá bọ́ sínú ìsinmi rẹ̀ òun pẹ̀lú sinmi kúrò nínú iṣẹ́ tirẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ti sinmi kúrò ní tirẹ̀ nítorí náà ẹ jẹ́ kí a múra gírí láti wọ inú ìsinmi náà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 ẹni tí ó lè bá àwọn aláìmòye àti àwọn tí ó ti yapa kẹ́dùn nítorí a fi àìlera yí òun náà ká pẹ̀lú nítorí ìdí èyí ni ó sì ṣe yẹ bí ó ti ń ṣe ẹbọ nítorí ẹ̀ṣẹ̀ fún àwọn ènìyàn bẹ́ẹ̀ pẹ̀lú ni kí ó ṣe fún ara rẹ̀ kò sì sí ẹni tí ó gba ọlá yìí fún ara rẹ̀ bí kò ṣe ẹni tí a pè láti ọ̀dọ̀ Ọlọ́run wá gẹ́gẹ́ bí a ti pè Hárónì bẹ́ẹ̀ ni Kristi pẹ̀lú kò sì ṣe ara rẹ̀ lógo láti jẹ́ olórí àlùfáà bí kò ṣe ẹni tí ó wí fún un pé. ìwọ ni ọmọ mi lónìí ni mo bí ọ. bí ó ti wí pẹ̀lú níbòmíràn pé. ìwọ ni àlùfáà títí láé nípa ẹsẹ̀ mẹkisédéèkì. ẹni nígbà ọjọ́ rẹ̀ nínú ara tí ó fi ẹkún rara àti omijé gbàdúrà tí ó sì bẹ̀bẹ̀ lọ́dọ̀ ẹni tí ó lè gbà á sílẹ̀ lọ́wọ́ ikú a sì gbóhùn rẹ̀ nítorí ẹ̀mí ọ̀wọ̀ rẹ̀ bí ó ti jẹ́ ọmọ nì síbẹ̀ ó kọ́ ìgbọràn nípa ohun tí ó jìyà bí a sì ti sọ ọ́ di pípé ó wá di orísun ìgbàlà àìnípẹ̀kun fún gbogbo àwọn tí ó ń gbọ́ tirẹ̀ tí a yàn ní olórí àlùfáà láti ọ̀dọ̀ Ọlọ́run wá nípa ẹsẹ̀ Mẹkisédékì ní ti ẹni tí àwa ní ohun púpọ̀ láti sọ tí ó sì ṣòro láti túmọ̀ nítorí pé ẹ̀yí gbì ní gbígbọ́ nítorí nígbà tí àkókò tó tí ó yẹ kí ẹ jẹ́ olùkọ́ ẹ tún wà ní ẹni tí ẹnìkan yóò máa kọ́ ní ìbẹ̀rẹ̀ ìpìlẹ̀ àwọn ọ̀rọ̀ Ọlọ́run ẹ sì di irú àwọn tí kò lè ṣe àìní wàrà tí wọn kò sì fẹ́ oúnjẹ líle nítorí olúkúlùkù ẹni tí ń mu wàrà jẹ́ aláìlóye ọ̀rọ̀ òdodo nítorí ọmọ ọwọ́ ni ṣùgbọ́n oúnjẹ líle ni fún àwọn tí ó dàgbà àwọn ẹni nípa ìrírí. E tí wọ́n ń lo ọgbọ́n wọn láti fi ìyàtọ̀ sáàrin rere àti búburú. Hébérù orí kẹfà. nítorí náà kí a fi ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ Kristi sílẹ̀ kí a lọ sí pípé ní àìtún fi ìpìlẹ̀ ìrònúkúwàdà kúrò nínú òkú iṣẹ́ lélẹ̀ àti ti ìgbàgbọ́ sípa ti Ọlọ́run àti ti ẹ̀kọ́ ti ìwẹ̀nù àti ti ìgbọ́wọ́léni àti ti àjínde òkú àti ti ìdájọ́ àìnípẹ̀kun èyí ni àwa ó sì ṣe bí Ọlọ́run fẹ́ nítorí àwọn tí a ti là lójú lẹ́ẹ̀kan tí wọ́n sì ti tọ́ ẹ̀bùn ọ̀run wò tí wọ́n sì ti di alábàápín ẹ̀mí mímọ́ tí wọ́n sì ti tọ́ ọ̀rọ̀ rere Ọlọ́run wò àti agbára ayé tí ń bọ̀ tí wọ́n sì ti ṣubú kúrò kò lè ṣeé ṣe láti sọ wọ́n di ọ̀tun sí ìrònúpìwàdà nítorí wọ́n tún kan ọmọ Ọlọ́run mọ́ àgbélébù sí ara wọn ní ọ̀tún wọ́n sì dojú tì í ní gbangba nítorí ilẹ̀ tí ó fi omi òjò tí ń rọ̀ sórí rẹ̀ nígbà gbogbo mú tí ó sì ń hu ewébẹ̀ tí ó dára fún àwọn tí à ń ti ìtorí wọn rò pẹ̀lú ń gba ìbùkún lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n èyí tí ó ń hu ẹ̀gún àti òṣùṣú akọ̀ ọ́ kò sì jìnnà sí ègún òpin èyí tí yóò jẹ́ fún ìjóná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 fún ẹ̀kún ìrètí títí dé òpin kí ẹ má ṣe di onílọ́ra ṣùgbọ́n aláfarawé àwọn tí wọ́n ti pa ìgbàgbọ́ àti sùúrù jogún àwọn ìlérí nítorí nígbà tí Ọlọ́run ṣèlérí fún Ábúráhámù bí kò ti rí ẹni tí ó pọ̀ ju òun láti fi búra ó fi ara rẹ̀ búra wípé nítòótọ́ ní bíbùkún èmi ó bùkún fún ọ àti ní bíbísí èmi ó mú ọ bí sí i bẹ́ẹ̀ náà sì ni lẹ́yìn ìgbà tí ó fi sùúrù dúró ó rí ìlérí náà gbà nítorí ènìyàn a máa fi ẹni tí ó pọ̀ jù wọ́n búra ìbúra náà a sì fi òpin sí gbogbo ìjiyàn wọn fún ìfẹsẹ̀múlẹ̀ ọ̀rọ̀ nínú èyí tí bí Ọlọ́run ti ń fẹ́ gidigidi láti fi àìlèyípadà ìmọ̀ràn hàn fún àwọn ajogun ìlérí ó fi ìbúra sáàrin wọn pé nípa ohun àìlèyípadà méjì nínú èyí tí kò lè ṣeé ṣe fún Ọlọ́run láti ṣèké kí àwa tí ó ti sá sábẹ́ ààbò lè ní ìṣírí tí ó dájú láti di ìrètí tí a gbé kalẹ̀ níwájú wa mú èyí tí àwa ní bí ìdákọ̀ró ọkàn ìrètí tí ó dájú tí ó sì dúró ṣinṣin tí ó sì wọ inú ilé lọ lẹ́yìn aṣọ ìkélé níbi tí aṣáájú wa ti wọ̀ lọ fún wa àní Jésù tí a fi jẹ olórí àlùfáà títí láé nípa ẹsẹ̀ Mẹkisédékì. Hébérù orí keje. nítorí mẹkisédékì yìí ọba sálẹ́mù àlùfáà ọlọ́run ọ̀gá ògo ẹni tí ó pàdé abrahamu bí ó ti ń padà láti ibi pípa àwọn ọba bọ̀ tí ó sì súre fún un ẹni tí abrahamu sì pín ìdámẹ́wàá gbogbo fún ní ọ̀nà ìkíní ní ìtumọ̀ rẹ̀ ọba òdodo àti náà pẹ̀lú ọba sálẹ́mù tí ṣe ọba àlàáfíà láì ní baba láì ní ìyá láì ní ìtàn ìran bẹ́ẹ̀ ni kò ní ìbẹ̀rẹ̀ ọjọ́ tàbí òpin ọjọ́ ayé ṣùgbọ́n a ṣe é bí ọmọ Ọlọ́run ó wà ní àlùfáà títí ǹjẹ́ ẹ gbà á rò bí ọkùnrin yìí ti pọ̀ tó ẹni tí Abraham baba ńlá fi ìdá mẹ́wàá nínú àwọn àṣàyàn kógun fún àti nítòótọ́ àwọn tí í ṣe ọmọ Léfì tí ó gba oyè àlùfáà wọ́n ní àṣẹ láti máa gba ìdá mẹ́wàá lọ́wọ́ àwọn ènìyàn gẹ́gẹ́ bí òfin èyí nìní lọ́wọ́ àwọn arákùnrin wọn bí ó tilẹ̀ ti jẹ́ pé wọ́n ti inú abrahamu jáde ṣùgbọ́n òun ẹni tí a kò tilẹ̀ pìtàn ìran rẹ̀ láti ọ̀dọ̀ wọn wá ti gba ìdá mẹ́wàá lọ́wọ́ abrahamu ó sì ti súre fún ẹni tí ó gba ìlérí àti ní àìsí jiyàn rárá ẹni tí kò tó ẹni tí a súre fún láti ọ̀dọ̀ ẹni tí ó jù ni àti níhìn àwọn ẹni kíkú gba ìdá mẹ́wàá ṣùgbọ́n níbẹ̀ ẹni tí a jẹ́rìí rẹ̀ pé ó ń bẹ láàyè àti bí a ti lè wí Léfì pàápàá ti ń gba ìdámẹ́wàá ti san ìdámẹ́wàá nípasẹ̀ Abrahamu nítorí ó ṣáàṣì ń bẹ nínú bàbá rẹ̀ nígbà tí Mekisedeki pàdé rẹ̀ ǹjẹ́ ìbáṣe pé pípé ń bẹ nípa oyè àlùfáà Léfì nítorí pé lábẹ́ rẹ̀ ni àwọn ènìyàn gba òfin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 nítorí àìlera àti àìlérè rẹ̀ nítorí òfin kò mú ohunkóhun pé a sì mú ìrètí tí ó dára jù wá nípa èyí tí àwa ń súnmọ́ Ọlọ́run níwọ̀n bí ó sì ti ṣe pé kì í ṣe ní àìbúra ni nítorí a ti fi wọ́n jẹ àlùfáà láìsí ìbúra nípa ẹni tí ó wí fún un pé. Olúwa búra kì yóò sì ronúpìwàdà ìwọ ni àlùfáà kan títí láé. E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 nítorí èyí ni ó ti ṣe lẹ́ẹ̀kan ṣoṣo nígbà tí ó fi ara rẹ̀ rúbọ nítorí pé òfin a máa fi àwọn ènìyàn tí ó ní àìlera jẹ olórí àlùfáà ṣùgbọ́n ọ̀rọ̀ ti ìbúra tí a ṣe lẹ́yìn òfin ó fi ọmọ jẹ ẹni tí a sọ di pípé títí láé. Hébérù orí kẹjọ. ǹjẹ́ pàtàkì nínú ohun tí a ń sọ ni èyí. E àwa ní irú olórí àlùfáà bẹ́ẹ̀ tí ó jókòó ní ọwọ́ ọ̀tún ìtẹ́ ọlá ńlá nínú àwọn ọ̀run ìránṣẹ́ ibi mímọ́ àti ti àgọ́ tòótọ́ tí olúwa pa kì í ṣe ènìyàn nítorí a fi olúkúlùkù olórí àlùfáà jẹ láti máa mú ẹ̀bùn wá àti láti máa rúbọ nítorí náà olórí àlùfáà yìí pẹ̀lú kò lè ṣe àìní ohun tí yóò fi rúbọ nísinsìnyí ìbáṣepẹ́ ń bẹ ní ayé òun kì bá tilẹ̀ jẹ́ àlùfáà nítorí àwọn tí ń fi ẹ̀bùn rúbọ gẹ́gẹ́ bí òfin ń bẹ àwọn ẹni tí ń jọ́sìn fún àpẹẹrẹ àti òjìji àwọn ohun ọ̀run bí a ti kọ́ Mósè láti ọ̀dọ̀ Ọlọ́run wá nígbà tí ó fẹ́ pa àgọ́. nítorí ó wí pé kíyèsí kí o ṣe ohun gbogbo gẹ́gẹ́ àpẹẹrẹ tí a fi hàn ọ́ lórí òkè. ṣùgbọ́n nísinsìnyí ó ti gba iṣẹ́ ìránṣẹ́ tí ó ní ọlá jù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 èyí tí ìṣáájú nínú èyí tí ọ̀pá fìtílà àti tábìlì àti àkàrà ìfihàn gbé wà èyí tí a ń pè ní ibi mímọ́ àti lẹ́yìn aṣọ ìkélé kejì òun ni àgọ́ tí a ń pè ní ibi mímọ́ jùlọ tí ó ní àwo tùràrí wúrà àti àpótí májẹ̀mú tí a fi wúrà bò yíká nínú èyí tí ìkòkò wúrà tí ó ní mánà gbé wà àti ọ̀pá árónì tí ó rúdìí àti àwọn wàláà májẹ̀mú àti lórí rẹ̀ ni àwọn kẹ́rúbù ògo tí ó ṣíjìbo ìtẹ́ àánú èyí tí a kò lè sọ̀rọ̀ rẹ̀ nísinsìnyí lọ́kọ̀ọ̀kan ǹjẹ́ nígbà tí a ti ṣe ètò nǹkan wọ̀nyí báyìí àwọn àlùfáà máa lọ nígbàkúgbà sínú àgọ́ ìkíní wọn a máa ṣe iṣẹ́ ìsìn ṣùgbọ́n sínú èkejì ni olórí àlùfáà nìkan yìí máa lọ lẹ́ẹ̀kan ṣoṣo ní ọdún kì í ṣe ní àìsí ẹ̀jẹ̀ tí òun fi rúbọ fún ara rẹ̀ ná àti fún ìṣìnà àwọn ènìyàn ẹ̀mí mímọ́ ń tọ́ka èyí pé a kò tí ì ṣí ọ̀nà ibi mímọ́ sílẹ̀ níwọ̀n ìgbà tí àgọ́ ìkíní bá dúró èyí tí ṣe àpẹẹrẹ fún ìgbà sísìn yìí gẹ́gẹ́ bí èyí tí à ń mú ẹ̀bùn àti ẹbọ wá tí kò lè mú olùsìn di pípé ní ti ohun ti ẹ̀rí ọkàn èyí tí ó wà nínú ohun jíjẹ àti ohun àti onírúurú ìwẹ̀ tí í ṣe ìlànà ti ara nìkan tí a fi lélẹ̀ títí fi di ìgbà àtúnṣe ṣùgbọ́n nígbà tí Kristi dé bí olórí àlùfáà àwọn ohun rere tí ń bọ̀ nípasẹ̀ àgọ́ tí ó tóbi tí ó sì pé ju ti ìṣáájú èyí tí a kò fi ọwọ́ pa èyí ìdìní tí kìí ṣe ti ẹ̀dá yìí bẹ́ẹ̀ ni kìí ṣe nípasẹ̀ ẹ̀jẹ̀ ewúrẹ́ àti ọmọ màálùú ṣùgbọ́n nípa ẹ̀jẹ̀ òun tìkára rẹ̀ ó wọ ibi mímọ́ lẹ́ẹ̀kan ṣoṣo lẹ́yìn tí ó ti rí ìdáǹdè àìnípẹ̀kúngbà fún wa nítorí bí ẹ̀jẹ̀ akọ màálù àti ewúrẹ́ tí a fi ń wọ́n àwọn tí a ti sọ di aláìmọ́ bá ń sọ ní di mímọ́ fún ìwẹ̀nùmọ́ ara mélòó mélòó ni ẹ̀jẹ̀ Kristi ẹni nípa ẹ̀mí ayérayé tí a fi ara rẹ̀ rúbọ sí Ọlọ́run ní àìní àbàwọ́n yóò wẹ̀ ẹ̀rí ọkàn yín mọ́ kúrò nínú òkú ẹ̀ṣẹ̀ láti sin Ọlọ́run alààyè àti nítorí èyí ni ó ṣe jẹ́ alárinà májẹ̀mú titun pé bí ikú ti ń bẹ fún ìdáǹdè àwọn ìrékọjá tí ó ti wà lábẹ́ májẹ̀mú ìṣáájú kí àwọn tí a ti pè lè rí ìlérí ogún àìnípẹ̀kúngbà nítorí níbi tí ìwé ogún bá gbé wà ikú ẹni tí ó ṣe é kò lè ṣe àìsí pẹ̀lú nítorí ìwé ogún ní agbára lẹ́yìn ìgbà tí ènìyàn bá kú nítorí kò ní agbára rárá nígbà tí ẹni tí ó ṣe bá ń bẹ láàyè nítorí náà ni a kò ṣe ya májẹ̀mú ìṣáájú pàápàá sí mímọ́ láìsí ẹ̀jẹ̀ nítorí nígbà tí Mósè ti sọ gbogbo àṣẹ fún gbogbo àwọn ènìyàn gẹ́gẹ́ bí òfin ó mú ẹ̀jẹ̀ ọmọ màálù àti ti ewúrẹ́ pẹ̀lú omi àti òwú òdòdó àti ewé hísópù ó sì fi wọ́n àti ìwé pàápàá àti gbogbo ènìyàn wípé. èyí ni ẹ̀jẹ̀ májẹ̀mú tí Ọlọ́run pa láṣẹ fún bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ó sì fi ẹ̀jẹ̀ wọ́n àgọ́ àti gbogbo ohun èlò ìsìn ó sì fẹ́rẹ̀ jẹ́ ohun gbogbo ni a fi ẹ̀jẹ̀ wẹ̀nù gẹ́gẹ́ bí òfin àti láìsí ìtàjẹ̀sílẹ̀ kò sí ìdáríjì nítorí náà a kò lè ṣàìfi ìwọ̀nyí wẹ àwọn àpẹẹrẹ ohun tí ń bẹ lọ́run mọ́ ṣùgbọ́n ó yẹ kí a fi ẹbọ tí ó sàn ju ìwọ̀nyí lọ wẹ àwọn ohun ọ̀run pàápàá mọ́ nítorí Kristi kò wọ ibi mímọ́ tí a fi ọwọ́ ṣe lọ tí í ṣe àpẹẹrẹ ti òtítọ́ ṣùgbọ́n ó lọ sí ọ̀run pàápàá nísinsìnyí láti farahàn ní iwájú ọlọ́run fún wa kì í sì ṣe pé kí ó lè máa fi ara rẹ̀ rúbọ nígbàkúgbà bí olórí àlùfáà tí máa wọ inú ibi mímọ́ lọ ní ọdọọdún ti òun ti ẹ̀jẹ̀ tí kì ṣe tirẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ òun kì bá ṣà máa jìyà nígbàkúgbà láti ìpìlẹ̀ ayé ṣùgbọ́n nísinsìnyí ni ó fi ara hàn lẹ́ẹ̀kan ṣoṣo ní òpin ayé láti mú ẹ̀ṣẹ̀ kúrò nípa ẹbọ ara rẹ̀ níwọ̀n bí a sì ti fi lélẹ̀ fún gbogbo ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo ṣùgbọ́n lẹ́yìn èyí ìdájọ́ bẹ́ẹ̀ ni Kristi pẹ̀lú lẹ́yìn tí a ti fi rúbọ lẹ́ẹ̀kan ṣoṣo láti ru ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò farahàn nígbà kejì láìsí ẹ̀ṣẹ̀ fún àwọn tí ń wo ọ̀nà rẹ̀ fún ìgbàlà. Hébérù orí kẹwàá nítorí òfin bí ó ti ní òjìji àwọn ohun rere tí ń bọ̀ láì jẹ́ àwòrán pàápàá àwọn kan náà wọn kò lè fi ẹbọ kan náà tí wọ́n ń rú nígbà gbogbo ní ọdọọdún mú àwọn tí ń wá síbẹ̀ di pípé bí kò ṣe bẹ́ẹ̀ a kì bá a ti dẹ́kun àti máa rú wọn nítorí àwọn tí ń sìn kì bá ti ní ìmọ̀ ẹ̀ṣẹ̀ nígbà tí a bá ti wẹ̀ wọ́n mọ́ lẹ́ẹ̀kan ṣoṣo ṣùgbọ́n nínú ẹbọ wọn nì ni ń ṣe ìrántí ẹ̀ṣẹ̀ ní ọdọọdún nítorí kò ṣeé ṣe fún ẹ̀jẹ̀ akọ màálù àti ti ewúrẹ́ láti mú ẹ̀ṣẹ̀ kúrò nítorí náà nígbà tí ó wá sí ayé ó wí pé. ìwọ kò fẹ́ ẹbọ àti ọrẹ ṣùgbọ́n ara ni ìwọ ti pèsè fún mi ẹbọ sísun àti ẹbọ fún ẹ̀ṣẹ̀ ni ìwọ kò ní inú dídùn sí nígbà náà ni mo wí pé kíyèsí nínú ìwé kíkanì ni a gbé kọ ọ́ nípa ti èmi mo dé láti ṣe ìfẹ́ rẹ ọlọ́run. nígbà tí ó wí ní ìṣáájú pé. ìwọ kò fẹ́ ẹbọ àti ọrẹ àti ẹbọ sísun àti ẹbọ fún ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni ìwọ kò ní inú dídùn sí wọn. àwọn èyí tí à ń rú gẹ́gẹ́ bí òfin nígbà náà ni ó wí pé. kíyèsí i mo dé láti ṣe ìfẹ́ rẹ ọlọ́run. ó mú ti ìṣáájú kúrò kí ó lè fi ìdí èkejì múlẹ̀ nípa ìfẹ́ náà ni a ti sọ wá di mímọ́ nípa ẹbọ tí jésù kristi fi ara rẹ̀ rú lẹ́ẹ̀kan ṣoṣo àti olúkúlùkù àlùfáà sì ń dúró ní ojoojúmọ́ ń ṣe ìsìn ó sì ń ṣe ẹbọ kan náà nígbàkúgbà tí kò lè mú ẹ̀ṣẹ̀ kúrò láé ṣùgbọ́n òun lẹ́yìn ìgbà tí ó ti rú ẹbọ kan fún ẹ̀ṣẹ̀ títí láé ó jókòó ní ọwọ́ ọ̀tún ọlọ́run láti ìsinsìnyí lọ ó ń retí títí tí a ó fi fi àwọn ọ̀tá rẹ̀ ṣe àpótí ìtìsẹ̀ rẹ̀ nítorí nípa ẹbọ kan ó ti mú àwọn tí a sọ di mímọ́ pé títí láé ẹ̀mí mímọ́ sì ń jẹ́rìí fún wa pẹ̀lú nítorí lẹ́yìn tí ó ti wí pé. èyí ni májẹ̀mú tí èmi ò bá wọn dá lẹ́yìn ọjọ́ wọn ni ni olúwa wí èmi ò fi òfin mi sí wọn ní ọkàn inú wọn pẹ̀lú ni èmi ó sì kọ wọn sí ẹ̀ṣẹ̀ wọn àti àìṣedédé wọn ni èmi kì yóò sì rántí mọ́. ṣùgbọ́n níbi tí ìmúkúrò ìwọ̀nyí bá gbé wà ìrúbọ fún ẹ̀ṣẹ̀ kò sí mọ́ ará ǹjẹ́ bí a ti ní ìgboyà láti wọ inú ibi mímọ́ nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù nípa ọ̀nà títun àti ààyè tí ó yà sí mímọ́ fún wa àti láti kọjá aṣọ ìkélé nì èyí nì ní ara rẹ̀ àti bí a ti ní àlùfáà gíga lórí ilé Ọlọ́run ẹ jẹ́ kí a fi òtítọ́ ọkàn súnmọ́ tòsí ní ẹ̀kún ìgbàgbọ́ kí a sì wẹ ọkàn wa mọ́ kúrò nínú ẹ̀rí ọkàn búburú kí a sì fi omi mímọ́ wẹ ara wa nù ẹ jẹ́ kí a di ìjẹ́wọ́ ìrètí wa mú ṣinṣin ní àìsiyèméjì nítorí pé olóòótọ́ ni ẹni tí ó ṣe ìlérí ẹ jẹ́ kí a yẹ ara wa wò láti irú ara wa sí ìfẹ́ àti sí iṣẹ́ rere kí a má máa kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀ gẹ́gẹ́ bí àṣà àwọn ẹlòmíràn ṣùgbọ́n kí a máa gba ara ẹni níyànjú pẹ̀lúpẹ̀lú bí ẹ̀yin ti rí i pé ọjọ́ òní ń súnmọ́ etílé nítorí bí àwa bá mọ̀ọ́mọ̀ dẹ́ṣẹ̀ lẹ́yìn ìgbà tí àwa bá ti gba ìmọ̀ òtítọ́ kò tún sí ẹbọ fún ẹ̀ṣẹ̀ mọ́ bí kò ṣe ìrètí ìdájọ́ tí ó bani lẹ́rù àti ti ìbínú tí ó múná tí yóò pa àwọn ọ̀tá run ẹnikẹ́ni tí ó bá gan òfin Mósè ó kú ní àìsí àánú nípa ẹ̀rí ẹni méjì tàbí mẹ́ta mélòó mélòó ni ẹ rò pé a ó jẹ olúwa rẹ̀ ní ìyà kíkan ẹni tí ó ti tẹ ọmọ Ọlọ́run mọ́lẹ̀ tí ó sì ti ka ẹ̀jẹ̀ májẹ̀mú tí a fi sọ ọ́ di mímọ́ sí ohun àìmọ́ tí ó sì ti kẹ́gàn ẹ̀mí oore ọ̀fẹ́ nítorí àwa mọ ẹni tí ó wí pé. ẹ̀san ni ti èmi. olúwa wí pé èmi ó gbẹ̀san. àti pẹ̀lú. olúwa yóò ṣe ìdájọ́ àwọn ènìyàn rẹ̀. ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ ọlọ́run alààyè ṣùgbọ́n ẹ rántí ọjọ́ ìṣáájú nínú èyí tí nígbà tí a ti ṣí yín lójú ẹ fi ara da wàhálà ńlá ti ìjìyà lápá kan nígbà tí a sọ yín di ìran wíwò nípa ẹ̀gàn àti ìkánjú àti lápá kan nígbà tí ẹ̀yin di ẹgbẹ́ àwọn tí a ṣe bẹ́ẹ̀ sí nítorí ẹ̀yin bá àwọn tí ó wà nínú ìdè kẹ́dùn ẹ sì fi ayọ̀ gba ìkólọ ẹ̀rù yín nítorí ẹ̀yin mọ̀ nínú ara yín pé ẹ ní ọrọ̀ tí ó wà títí tí ó sì dára jù bẹ́ẹ̀ lọ ní ọ̀run nítorí náà ẹ má ṣe gbé ìgboyà yín sọnù èyí tí ó ní èrè ńlá nítorí ẹ̀yin kò lè ṣe aláìní sùúrù nítorí ìgbà tí ẹ̀yin bá ti ṣe ìfẹ́ Ọlọ́run tán kí ẹ̀yin kí ó lè gba ìlérí náà nítorí níwọ̀n ìgbà díẹ̀ sí i. ẹni náà tí ń bọ̀ yóò dé yóò sì jáfara ṣùgbọ́n olódodo ni yóò yè nípa ìgbàgbọ́ ṣùgbọ́n bí ó bá fà sẹ́yìn ọkàn mi kò ní inú dídùn sí i. ṣùgbọ́n àwa kò sí nínú àwọn tí ń fà sẹ́yìn sínú ègbé bí kò ṣe nínú àwọn tí ó gbàgbọ́ sí ìgbàlà ọkàn. Hébérù orí kọkànlá. ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí a ń retí ìjẹ́rìí ohun tí a kò rí nítorí nínú rẹ̀ ni àwọn alàgbà ti ní ẹ̀rí rere nípa ìgbàgbọ́ ni a mọ̀ pé a ti dá ayé nípa ọ̀rọ̀ Ọlọ́run nítorí náà kì í ṣe ohun tí ó hàn ni a fi dá ohun tí a ń rí nípa ìgbàgbọ́ ni Ábẹ́lì rú ẹbọ sí Ọlọ́run tí ó sàn ju ti Káínì lọ nípa èyí tí a jẹ́rìí rẹ̀ pé olódodo ni ọlọ́run sì ń jẹ́rìí ẹ̀bùn rẹ̀ àti nípa rẹ̀ náà bí ó ti kú ni ó ń fọhùn síbẹ̀ nípa ìgbàgbọ́ ni a ṣí Énókù nípò padà kí ó má ṣe rí ikú a kò sì rí i nítorí tí ọlọ́run ṣí i nípò padà nítorí ṣáájú ìṣípòpadà rẹ̀ a jẹ́rìí yìí sí i pé ó wu ọlọ́run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 nípa ìgbàgbọ́ ni abrahamu nígbà tí a ti pè é láti jáde lọ sí ibi tí òun yóò gbà fún ilẹ̀ ìní ó gbọ́ ó sì jáde lọ láì mọ ibi tí òun rè nípa ìgbàgbọ́ ni ó ṣe àtìpó ní ilẹ̀ ìlérí bí ẹni pé ní ilẹ̀ àjèjì ó ń gbé inú àgọ́ pẹ̀lú isaki àti jacobu àwọn ajogún ìlérí kan náà pẹ̀lú rẹ̀ nítorí tí ó ń retí ìlú tí ó ní ìpìlẹ̀ èyí tí Ọlọ́run tẹ̀dó tí ó sì kọ̀ nípa ìgbàgbọ́ ni Sárà kara rẹ̀ pẹ̀lú fi ní agbára láti lóyún nígbà tí ó kọjá ìgbà rẹ̀ nítorí tí ó ka ẹni tí ó ṣe ìlérí sí olóòótọ́ nítorí náà ni ọ̀pọ̀lọpọ̀ ṣe ti ara ẹnìkan jáde àní ara ẹni tí ó dàbí òkú ọ̀pọ̀ bí ìràwọ̀ ojú ọ̀run ní ọ̀pọ̀lọpọ̀ àti bí iyanrìn etí òkun ní àìníye gbogbo àwọn wọ̀nyí ni ó kú ní ìgbàgbọ́ láì rí ìlérí wọn nígbà ṣùgbọ́n tí wọ́n rí wọn ní òkèèrè réré tí wọ́n sì gbá wọn mú tí wọ́n sì jẹ́wọ́ pé àlejò àti àtìpó ni àwọn lórí ilẹ̀ ayé nítorí pé àwọn tí ó ń sọ irú ohun bẹ́ẹ̀ fi hàn gbangba pé wọ́n ń ṣe àfẹ́rí ìlú kan tí í ṣe tiwọn àti nítòótọ́ ìbá wọ́n fi ìlú tí wọ́n ti jáde wá sí ọkàn wọn ìbá ti rí ààyè láti padà ṣùgbọ́n nísinsìnyí wọ́n ń fẹ́ ìlú kan tí ó dára jù bẹ́ẹ̀ lọ èyí ìdíní ti ọ̀run nítorí náà ojú wọn kò ti ọlọ́run pé kí a máa pe òun ní ọlọ́run wọn nítorí tí ó ti pèsè ìlú kan sílẹ̀ fún wọn nípa ìgbàgbọ́ ni abrahamu nígbà tí a dán wò fi isaki rúbọ ẹni tí ó sì ti fi ayọ̀ gba ìlérí wọn ní fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo rúbọ ní ti ẹni tí a wí pé nínú Ísákì ni a ó ti pe irú ọmọ rẹ. ó sì parí rẹ̀ sí pé Ọlọ́run tilẹ̀ lè gbé e dìde àní kúrò nínú òkú àti ibi tí ó ti gbà á padà pẹ̀lú ní àpẹẹrẹ nípa ìgbàgbọ́ ni Ísákì súre fún Jákọ́bù àti Ísọ̀ ní ti ohun tí ń bọ̀ nípa ìgbàgbọ́ ni Jákọ́bù nígbà tí ó ń kú lọ ó súre fún àwọn ọmọ Jósẹ́fù ní ọ̀kọ̀ọ̀kan ó sì tẹríba ó sì mí lé orí ọ̀pá rẹ̀ nípa ìgbàgbọ́ ni Jósẹ́fù nígbà tí ó ń kú lọ ó rántí ìjáde lọ àwọn ọmọ Ísírẹ́lì ó sì pàṣẹ ní ti àwọn egungun rẹ̀ nípa ìgbàgbọ́ ni àwọn òbí Mósè pa á mọ́ fún oṣù mẹ́ta nígbà tí a bí i nítorí tí wọ́n rí i ní arẹwà ọmọ wọn kò sì bẹ̀rù àṣẹ ọba nípa ìgbàgbọ́ ni Mósè nígbà tí ó dàgbà ó kọ̀ kí a máa pe òun ní ọmọ ọmọbìnrin Fáráò ó kúkú yàn àti máa bá àwọn ènìyàn Ọlọ́run jìyà ju àti jẹ fàájì ẹ̀ṣẹ̀ fún ìgbà díẹ̀ ó ka ẹ̀gàn Kristi sí ọrọ̀ tí ó pọ̀ ju àwọn ìṣúra Íjíbítì lọ nítorí tí ó ń wo èrè náà nípa ìgbàgbọ́ ni ó kọ Íjíbítì sílẹ̀ ní àìbẹ̀rù bínú ọba nítorí tí ó dúró ṣinṣin bí ẹni tí ó ń rí ẹni àìrí nípa ìgbàgbọ́ ni ó dá àsè ìrékọjá sílẹ̀ àti ìbùwọ́n ẹ̀jẹ̀ kí ẹni tí ń pa àwọn àkọ́bí ọmọ kí ó má bàa fi ọwọ́ kàn wọ́n nípa ìgbàgbọ́ ni wọ́n la òkun pupa kọjá bí ẹni pé ní ìyàngbẹ ilẹ̀ tí àwọn ará Egypt dánwò tí wọ́n sì rì nípa ìgbàgbọ́ ni àwọn odi Jẹ́ríkò wó lulẹ̀ lẹ́yìn ìgbà tí a yí wọn ká ní ìjọ méje nípa ìgbàgbọ́ ni Rahabu panṣágà kò ṣègbé pẹ̀lú àwọn tí kò gbọ́ràn nígbà tí ó tẹ́wọ́ gba àwọn amí ní àlàáfíà èwo ni èmi ó sì tún máa wí sí i nítorí pé ìgbà yóò kùnà fún mi láti sọ ti gídíónì àti bárákù àti sámsónì àti jefta ti dáfídì àti sámúẹ́lì àti ti àwọn wòlíì àwọn ẹni nípasẹ̀ ìgbàgbọ́ tí wọ́n ṣẹ́gun ilẹ̀ ọba tí wọ́n ṣiṣẹ́ òdodo tí wọ́n gba ìlérí tí wọ́n dí àwọn kìnìún ní ẹnu tí wọ́n pa agbára iná tí wọ́n bọ́ lọ́wọ́ ojú idà tí a sọ di alágbára nínú àìlera tí wọ́n di akọni ní ìjà wọ́n lé ogun àwọn àjèjì sá àwọn obìnrin rí òkú wọn gbà nípa àjínde a sì dá àwọn ẹlòmíràn lóró wọ́n kọ̀ láti gba ìdásílẹ̀ kí wọn kí ó lè rí àjínde tí ó dára jù gbà àwọn ẹlòmíràn sì rí ìdánwò ti ẹ̀sín e àti ti ìnà àti jù bẹ́ẹ̀ lọ ti ìdè àti ti túbú a sọ wọ́n ní òkúta a fi ayùn rẹ́ wọn sí méjì a dán wọn wò a fi idà pa wọ́n wọ́n rìn káàkiri nínú awọ àgùntàn àti nínú awọ ewúrẹ́ wọ́n di aláìní olùpọ́njú ẹni tí à ń dá lóró àwọn ẹni tí ayé kò yẹ fún wọ́n ń kiri nínú aṣálẹ̀ àti lórí òkè àti nínú ihò àti nínú ihò abẹ́ ilẹ̀ gbogbo àwọn wọ̀nyí tí a jẹ́ ìrere sí nípa ìgbàgbọ́ wọn kò sì rí ìlérí náà gbà nítorí Ọlọ́run ti pèsè ohun tí ó dára jù sílẹ̀ fún wa pé ní àìsí wa kí a má ṣe wọ́n pé. Hébérù orí kejìlá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 tí ó sì jókòó ní ọwọ́ ọ̀tún ìtẹ́ Ọlọ́run sáà rò ti ẹni tí ó farada irú ìsọ̀rọ̀ òdì yìí láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ sí ara wọn kí ẹ má bàa rẹ̀wẹ̀sì ní ọkàn yín kí àárẹ̀ sì mú yín ẹ̀yin kò tí ì kọ ojú ìjà sí ẹ̀ṣẹ̀ títí dé ẹ̀jẹ̀ ní ìjàkadì yín ẹ̀yin sì ti gbàgbé ọ̀rọ̀ ìyànjú tí ń bá yín sọ bí ọmọ pé. ọmọ mi má ṣe aláìná ní ìbáwí Olúwa kí o má sì ṣe rẹ̀wẹ̀sì nígbà tí a bá ń ti ọwọ́ rẹ̀ bá ọ wí nítorí pé ẹni tí olúwa fẹ́ òun ní bá wí a sì máa na olúkúlùkù ọmọ tí ó gbà. ẹ máa mú sùúrù lábẹ́ ìbáwí ọlọ́run ń bá yín lò bí ọmọ ni nítorí pé ọmọ wo ní bẹ tí baba kì í bá wí ṣùgbọ́n bẹ́ẹ̀ yín bá wà ní àìsí ìbáwí nínú èyí tí gbogbo ènìyàn ti jẹ́ alábàápín ǹjẹ́ ọmọ àlè ni yín ẹ kì í sì ṣe ọmọ pẹ̀lúpẹ̀lú àwa ní baba wa nípa ti ara tí ó ń tọ́ wa àwa sì ń bu ọlá fún wọn àwa kì yóò kúkú tẹríba fún baba àwọn ẹ̀mí kí a sì yè nítorí wọ́n ń tọ́ wa fún ọjọ́ díẹ̀ bí ó bá ti dára lójú wọn ṣùgbọ́n òun fún èrè wa kí àwa kí ó lè ṣe alábàápín ìwà mímọ́ rẹ̀ gbogbo ìbáwí kò dàbí ohun ayọ̀ nísinsìnyí bí kò ṣe ìbànújẹ́ ṣùgbọ́n níkẹyìn a so èso àlàáfíà fún àwọn tí a ti tọ́ nípa rẹ̀ àní èso òdodo nítorí náà ẹ na ọwọ́ tí ó rọ àti eékún àìlera kí ẹ sì ṣe ipa ọ̀nà tí ó tọ́ fún ẹsẹ̀ yín kí èyí tí ó rọ má bàa kúrò lórí ike ṣùgbọ́n kí a kúkú wò ó sàn ẹ máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́ ní àìsí èyí ni kò sí ẹni tí yóò rí olúwa ẹ máa kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe kùnà oore ọ̀fẹ́ ọlọ́run kí gbòǹgbò ìkorò kan kí ó má bàa hù sókè kí ó sì yọ yín lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ a sì ti ipa rẹ̀ di àìmọ́ kí ó má bàa sí àgbèrè kan tàbí aláìwà bí ọlọ́run bíi ísọ̀ ẹni tí ó ti ìtorí òkèlè oúnjẹ kan ta ogún ìbí rẹ̀ nítorí ẹ̀yin mọ̀ pé lẹ́yìn náà ni àní nígbà tí ó fẹ́ láti jogún ìbùkún náà a kọ̀ ọ́ nítorí kò rí ààyè ìrònúpìwàdà bí ó tilẹ̀ ti fi omijé wá a gidigidi nítorí ẹ̀yin kò wá sí òkè tí a lè fi ọwọ́ kàn àti sí iná tí ń jó àti sí ìṣú dúdú àti òkùnkùn àti ìjì àti ìró èpè èyí tí àwọn tí ó gbọ́ bẹ̀bẹ̀ pé kí a má ṣe sọ ọ̀rọ̀ sí i fún wọn mọ́ nítorí pé ara wọn kò lè gba ohun tí ó pa láṣẹ. bí ó tilẹ̀ jẹ́ ẹranko ni ó fara kan òkè náà a ó sọ ní òkúta tàbí a ó gún un ní ọ̀kọ̀ pa. ìran náà sì lẹ́rù tó bẹ́ẹ̀ tí Mósè wí pé. ẹ̀rù bà mí gidigidi mo sì wárìrì. ṣùgbọ́n ẹ̀yin wá sí òkè Síónì àti sí ìlú Ọlọ́run alààyè Jerúsálẹ́mù ti ọ̀run àti sí ẹgbẹ́ àwọn áńgẹ́lì àìníye sí àjọ ńlá àti ìjọ àkọ́bí tí a ti kọ orúkọ wọn ní ọ̀run àti sọ́dọ̀ ọlọ́run onídàájọ́ gbogbo ènìyàn àti sọ́dọ̀ àwọn ẹ̀mí olóòótọ́ ènìyàn tí a ṣe ní àṣepé àti sọ́dọ̀ jésù aládìná májẹ̀mú titun àti sí ibi ẹ̀jẹ̀ ìbùwọ́nì tí ń sọ̀rọ̀ ohun tí ó dára ju ti abẹ́lì lọ kíyèsí kí ẹ má ṣe kọ ẹni tí ń kìlọ̀ nítorí bí àwọn ọmọ ni kò bá bọ́ nígbà tí wọ́n kọ ẹni tí ń kìlọ̀ ní ayé mélòó mélòó ni àwa kì yóò bọ́ àwa tí ó pẹ̀yìndà sí ẹni tí ń kìlọ̀ láti ọ̀run wá ohùn ẹni tí ó mi ayé nígbà náà ṣùgbọ́n nísinsìnyí ó ti ṣe ìlérí wípé. lẹ́ẹ̀kan sí i èmi kì yóò mi kìkì ayé nìkan ṣùgbọ́n ọ̀run pẹ̀lú. àti ọ̀rọ̀ yìí. lẹ́ẹ̀kan sí i ìtumọ̀ rẹ̀ ni mímú àwọn ohun ọ̀nì tí a ń mì kúrò bí ohun tí a ti dá kí àwọn ohun ọ̀nì tí a kò lè mì lè wà síbẹ̀ nítorí náà bí àwa ti ń gba ilẹ̀ ọba tí a kò lè mì ẹ jẹ́ kí a ní oore ọ̀fẹ́ nípa èyí tí àwa lè máa sin ọlọ́run ní ìtẹ́wọ́gbà pẹ̀lú ọ̀wọ̀ àti ìbẹ̀rù rẹ̀ nítorí pé ọlọ́run wa iná tí jónirun ni. Hébérù orí kẹtàlá. kí ìfẹ́ ara kí ó wà títí ẹ má ṣe gbàgbé láti máa ṣe àlejò nítorí pé nípa bẹ́ẹ̀ ni àwọn ẹlòmíràn ṣe àwọn áńgẹ́lì ní àlejò láìmọ̀ ẹ máa rántí àwọn òǹdè bí ẹni tí a dè pẹ̀lú wọn àti àwọn tí à ń pọ́n lójú bí ẹ̀yin tìkára yín pẹ̀lú tí ń bẹ nínú ara kí ìgbéyàwó kí ó ní ọlá láàrin gbogbo ènìyàn kí àkètè sì jẹ́ aláìléèrí nítorí àwọn àgbèrè àti àwọn panṣágà ni ọlọ́run yóò dá lẹ́jọ́ kí ọkàn yín kí ó má ṣe fà sí ìfẹ́ owó kí ohun tí ẹ ní kí ó tó yín nítorí òun tìkálá rẹ̀ ti wí pé. èmi kò jẹ́ fi ọ́ sílẹ̀ bẹ́ẹ̀ ni èmi kò jẹ́ kọ̀ ọ́ sílẹ̀. nítorí náà ni àwa ṣe ń fi ìgboyà wí pé. olúwa ni olùrànlọ́wọ́ mi èmi kì yóò bẹ̀rù kí ni ènìyàn lè ṣe sí mi? ẹ máa rántí àwọn tí wọ́n jẹ́ olórí yín tí wọ́n ti sọ ọ̀rọ̀ Ọlọ́run fún yín kí ẹ máa ro òpin ro ìwà ayé wọn kí ẹ sì máa ṣe àfarawé ìgbàgbọ́ wọn. Jésù Kristi ọ̀kan náà ni ní àná àti ní òní àti títí láé ẹ má ṣe jẹ́ kí a fi onírúurú àti ẹ̀kọ́ àjèjì gba yín kiri nítorí ó dára kí a mú yín ní ọkàn le nípa oore ọ̀fẹ́ kì í ṣe nípa oúnjẹ nínú èyí tí àwọn tí ó ti ń rìn nínú wọn kò ní èrè àwa ní pẹpẹ kan nínú èyí tí àwọn tí ń sin àgọ́ kò ní agbára láti máa jẹ nítorí pé ara àwọn ẹran wọn nì ẹ̀jẹ̀ yìí tí olórí àlùfáà mú wá sí ibi mímọ́ nítorí ẹ̀ṣẹ̀ a sùn lẹ́yìn ibùdó nítorí náà Jésù pẹ̀lú kí ó lè fi ẹ̀jẹ̀ ara rẹ̀ sọ àwọn ènìyàn di mímọ́ ó jìyà lẹ́yìn ibodè nítorí náà ẹ jẹ́ kí a jáde tọ̀ ọ́ lọ lẹ́yìn ibùdó kí a máa ru ẹ̀gàn rẹ̀ nítorí pé àwa kò ní ìlú tí ó wà títí níhìn-ín ṣùgbọ́n àwa ń wá èyí tí ń bọ̀ ǹjẹ́ nípasẹ̀ rẹ̀ ẹ jẹ́ kí a máa rú ẹbọ ìyìn sí Ọlọ́run nígbà gbogbo èyí ni ní èso ètè wa tí ń jẹ́wọ́ orúkọ rẹ̀ ṣùgbọ́n àti máa ṣoore òun àti máa pín fún ni ẹ má ṣe gbàgbé nítorí irú ẹbọ wọn ni nínú Ọlọ́run dùn sí jọjọ ẹ máa gbọ́ ti àwọn tí ń ṣe olórí yín kí ẹ sì máa tẹríba fún wọn nítorí wọ́n ń ṣọ́ ẹ̀ṣọ́ nítorí ọkàn yín bí àwọn tí yóò ṣe ìṣirò kí wọn kí ó lè fi ayọ̀ ṣe èyí ní àìsí ìbìnújẹ́ nítorí èyí yìí yóò jẹ́ àìlérè fún yín ẹ máa gbàdúrà fún wa nítorí àwa gbàgbọ́ pé àwa ní ẹ̀rí ọkàn rere a sì ń fẹ́ láti máa wà lódodo nínú ohun gbogbo ṣùgbọ́n èmi ń bẹ̀ yín gidigidi sí i láti máa ṣe èyí kí a bá lè tètè fi mí fún yín padà ǹjẹ́ ọlọ́run àlàáfíà ẹni tí ó tún mú olùṣọ́ àgùntàn ńlá ti àwọn àgùntàn ti inú òkú wá nípa ẹ̀jẹ̀ májẹ̀mọ́ ayérayé àní olúwa wa jésù kí ó mú yín pé nínú iṣẹ́ rere gbogbo láti ṣe ìfẹ́ rẹ̀ kí ó máa ṣiṣẹ́ ohun tí í ṣe ìtẹ́wọ́gbà níwájú rẹ̀ nínú wa nípasẹ̀ Jésù Kristi ẹni tí ògo wà fún láé àti láéláé àmín èmi sì ń bẹ̀ yín ará ẹ gba ọ̀rọ̀ ìyànjú mi nítorí ìwé kúkúrú ni mo kọ sí yín ẹ mọ̀ pé a dá Tímótíù arákùnrin wa sílẹ̀ bí ó bá tètè dé èmi pẹ̀lú rẹ̀ yóò rí yín ẹ kí gbogbo àwọn tí ń ṣe olórí yín àti gbogbo àwọn ènìyàn mímọ́ àwọn tí ó ti Ítálì wá kí yín kí oore ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú gbogbo yín àmín. Ah,